ẹlọ́mọ̀ wípé ewu tí ń bẹ lára káso tíra àbóǹdè àbóògùnmara ẹlọ́mọ̀ pé ewu tí ń bẹ ń bẹ ọkọjá ìntàlímàtẹ́nu ròyìn salatu wassalam ìtọ́fí mọ ewu tó wà ń bẹ̀ tó kẹ́kí ń sàdúrà ní bẹ̀rẹ̀ ni pé ẹni tí sallallahu alaihi wa sallam ẹlẹ́mẹ́ máa ah, bí ọ̀tọ́lá níbi ṣe pé bẹ́ẹ̀ ni àmọ́ ṣe kò fẹ́ni tó bá hùwẹ̀ pé hmm. hmm. gbogbo lò ní gómìn ẹni a tó ọba ṣe láyé o nǹkan láyé ọ̀sẹ̀ rẹ̀ sọ ọ́rí pé àwọn Yorùbá náà léwọ̀ àbí òjọba eh, náà lófin tiẹ̀ náà ìdíkọ́ ọba ṣe báyìí ó ṣe báyìí ẹni tí wọ́n sọ fún ọmọdé bẹ́ẹ̀ nù ni ànábì ṣépè fẹ́ni kẹ́ni tó bá sọ ògùn mara tó wá ń pẹlẹ ní mùsùlùmí hmm. ànábì ṣépè fún ẹnikẹ́ni tó bá sọ tíra mara tó wá ń pẹlẹ ní mùsùlùmí eh, èmi tí wọ́n sọ bẹ́ẹ̀ hadith imam ahmed tún gbà wá ni wọ́n kúbà náà lọ́gbà wá radiyallahu ta'ala anhu lọ́jọ́ ń sàdúrà ká tó wọnú rẹ̀ torí pé eh, ọlọ́run mọ́sá wa lẹ́nu ìpè ẹ̀ẹ́dẹ́ máa eh, sọ fún ọ pé ọlọ́run mọ́sá wa lẹ́nu ìpè ó yẹ ká ṣe àmì ṣùgbọ́n tó bá sọ fún wa pé ọlọ́run mọ́sá wa lẹ́nu tí ànábì ṣépè fún ó yẹ ká ṣe àmì àmì àmì àmì àmì torí pé àdúrà tánàbí bá ṣe yọ́rọ̀ sẹ́kọ̀sẹ́kọ̀ sallallahu alaihi bẹ́ẹ̀ náà ni ètò tí wọ́n bá ṣẹ́fẹ́ ní tó lẹ́tọ̀ọ́ sí pé yọ́rọ̀ jàkọ̀jàkọ̀ nàrám عقبة رضي الله تعالى عنه وتبقى ولا تدع النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلق تميمة فلا أتم الله له فلا أتم الله له ومن تعلق ودعة ومن تعلق ودعة فلا ودع الله له فلا ودع الله له òkè ìpè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ó yé lu àwọn so nǹkan so nǹkan so ogun mara tí wọ́n sì ń pèrè àwọn ní mùsùlùmí yóò lù wọ́n ẹni tó sì jẹ́ pé tọ́ bá wí bẹ́ẹ̀ yóò rẹ̀ lù ọ̀ náà ní náà ló sọ bẹ́ẹ̀ náà lànà tó Muhammad sallallahu alaihi wasallam àbí ẹnikẹ́ni nínú yín ẹ̀yin ìjọ mi hmm. yálà ọjọ́ mi tí mo bí mi o mọ́n ló pè àbí ó jẹ́ ara aléhìn mi ni o kó yàgò sẹ́yìn tàbí ìgbà lórí àwọn àṣẹpẹ́yìn tàbí yìí láwọn àṣẹpẹ́yìn ẹ̀yin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí tẹ́ ìpínlẹ̀ báyìí hmm. mọ́n ta alákọ̀tẹ́ mi ẹnikẹ́ni tó bá sotíra mọ́ra àbósúmọ́lé àbósúmọ́ nǹkan ọ̀gùn hmm. àbófikọ́rùn àbófikápá àbófikín kódà kò jẹ́ sí pé ó tí rẹ̀ fi kọ́ ara gan ṣùgbọ́n ọkàn rẹ̀ dì ọ̀rọ̀ mọ́gà hmm. àwọn ìtumọ̀ táwọn onímọ̀ tó túmọ̀ hmm. bí ta alákọ̀ ni ọgbà ń dè gan ṣùgbọ́n ọkàn rẹ̀ dì ọ̀rọ̀ mọ́gà ipò kìíní ìyá agbára dandan dé ànábì ní èpè tí ẹ rèé ànábì ní tẹ̀mí ìmọ̀ta ó kéré ni ó tóbi sí túnmẹ̀ ni ìtẹ̀mí ìmọ̀tàn ìgbéra kò ní ọkọ̀ mọ́jì kékeré báyìí lọ ẹni bí atari kan náà wọ́n fi ṣe kìíní ìfún mi àtẹni tó fi atari one thousand ṣe hmm. àtẹni tó fi atari ẹyọ kan sí nǹkan náà jọ ní ìpò mọ́ arábìnrin ẹnikẹ́ni tó bá yà subhanallah ẹ ọlọ́lọ́mọ yẹn tó ń bọ́ wá tẹ́lẹ̀ pé inú ilé rẹ̀ báyìí ìpè lóṣù ẹni ogun tó lọ́gbà tó súnmọ́ ìtí àpá tó fi sínú mọ́tò rẹ̀ ipe ló fi síbẹ̀ káà rẹ̀ èyí tó fi kọ́mọ̀ rẹ̀ lọ́rùn ipe ló fi síbẹ̀ kìí tó gùn mọ̀ alábi tó pé ipe ló fi tọ́mù ẹnikẹ́ni tó bá fi gbogbo ládàra dáre dèrè dìtẹ̀ fi ń pápá tẹ̀ fi ń kọ́mù káàkiri fàlá àtàmàláhùlà alábi ní sọ́lọ́láhù aléhi wàsálà alábi ní ọlọ́run ní jẹ́ kí ọwọ́ rẹ̀ tẹ̀ ń dín wá hmm. ìtumẹ̀ ní èròǹgbà rẹ̀ oníṣẹ́gín kò ní jọ anábi wa ń tẹ̀ síwájú sọ́lọ́láhù aléhi wàsálà sọmọ wípé mo sọ fún wa wípé òkè èpè méjì ní mẹ́mẹ́ hmm. àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tó bá so ní tí gbogbo ayé mọ̀ lóògùn hmm. ní ìfúnpá ní ìfọ́rùn ìfọ́n eh, iṣẹ́ ìfúndì eh, ìfòrí eh, ìfúnláwàní ìfúnfẹ́là ọ̀tọ́ bá ti lè fi ọkàn rẹ̀ síbẹ̀ ànábì ní ọwọ́ rẹ̀ ò ní tẹ́ntọ́n wà ó bọ́bá jẹ́ pọ̀ fẹ́ pé kí ní yóò gbé ọdébì kan ní kò ní gbé ọdébẹ̀ a ah, ò ní débẹ̀ yẹn sọ ni hmm ọba ní kìíní yìí ni ó jẹ́ kí n tọ́ tún lè yíkọ́ bọ́ọ̀sì wọn sọ fún wa pé kò ní bọ́ọ̀sì ẹ̀rí lóbi jẹ́ sí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí ọwọ́ àwọn yìí tẹ̀ hmm. ó lè tẹ̀ lójú ayé ṣùgbọ́n ẹ̀rí

Eh, ogun tájà tẹ̀mí mà sí ni fáwọn pé àwọn náà yí lọ́lẹ́gùsí fún ẹni eh, ogun tájà eh, àjò mi àjò àjò kátà ní kábọ̀ sí náà ni ọkàn máa fi pápá náà ni ah, ah. tó bá ti fẹ́ sùn fi kọ́rùn kò sí wàhálà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n lè pè lẹ́bẹ̀ fún ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ mm, tí wọ́n bá ti wá só mọ́ àwọn àgbà ẹ̀yà àti ti ní ẹ̀bẹ̀ àwọn àgbà ìfìsánù tí wọ́n bá pè lẹ́bẹ̀ lásán gan wádìí tàbí àárín wá ń bíbà yìí báwọn ẹlẹ́bọ àkọ́kọ́ ṣe rí bẹ́ẹ̀ náà làwọn Yorùbá yìí náà rí níbi ẹbọ ṣùgbọ́n á pe orúkọ nǹkan nǹkan tá a mọ̀ yìí pé ẹbọ ni ṣùgbọ́n á wà orúkọ kan fún tó jẹ́ sí pé yóò fi fa ọkàn àwọn èèyàn láti gba nǹkan ẹ̀ wọlé hmm. nípa báyìí gbogbo ẹ̀yin tẹ́ǹsù nǹkan máa tẹ́ǹsù ogun máa ẹ̀ṣọ́ ara tẹ̀sí pẹ̀lá yín ní mùsùlùmí ẹ̀tí ó bá kúrò níbẹ̀ mm, bákan náà tó ń fa gbogbo ẹ̀yin tẹ́ ń pòdúsẹ̀ ìjáde fún wọn ẹ̀yin àfáà ìlú àlùmọ̀sọ̀ dèrò nílá ẹ̀yin tó jẹ́ sí pé ọ̀dọ̀ yín ni kọ́mpínì tẹ́ ti ń ṣe mm. <laughs> ẹ̀yin tẹ́ ń pòdúsẹ̀ ìrẹ́n púròdúsì àwọn oúnjẹ mm. àwọn tẹ́rájìdì àwọn àkànpáǹkankan jáde ẹ̀tù balà sọ́tọ̀ ẹlọ́mà pé ọ̀rọ̀ yín lè púpọ̀ èyí tá aráàlú lọ́mọ pé ìpìtánà lè ṣe fún ọ̀yẹ̀ yọ́rọ́ máa wà lọ́rùn ẹ títí tó fi jẹ́ ìkẹ́ àmọ́ àbítọ́ ọba túbá mẹ́rin wọ́n lọ mọ̀ pé àjàgà míì tó ń bọ̀ lẹ́yìn nínú ọ̀rọ̀ tánà bí tó sọ kalẹ̀ hmm. sallallahu alaihi wasallam òun náà ni ànábì sọ pé mọ̀ni alákọ̀tẹ́ mi mọ́ta ní faqad ashrak ah, ànábì wa tún fi mí kún fún ẹbí hmm. lẹ́yìn ìgbà tó ń gbé pè láti jẹ́ tó ti súnmọ́ra náà pé gbogbo ogun tó súnmọ́ra àti ogun àti ilé àti gbogbo yẹn bí ọba ti súnmọ́ra tó bẹ́ẹ̀ lè pèrè òsì pọ̀ tó ẹlòmíì bóyá ọlọ́lọ́mọ iye tó súnmọ́ra bóyá tara rẹ̀ ń bẹ tọ́mọ rẹ̀ ń bẹ tílé rẹ̀ ń bẹ tíkà ń bẹ ah. bóyá ọ̀nà mẹ́wàá lóṣooṣì ní gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo bí tí nǹkan tá a so mọ́ nǹkan bá ti wà tó bá ti wà gbogbo láti ibẹ̀ náà lè pé tí wà máa bọ̀ ọlọ́run kó wa ìpè ẹyọ kan tó bá báyàn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àròrí gbà báwo wá ní gbogbo àwọn kọ́nà sáì tó ní gbogbo bí ààyè tó ní dúkìá sí lọ fi tẹ̀mí mọ̀ sí tó sì kalẹ̀ mọ̀ ní alákọ̀tẹ̀ ní ìmọ̀